For in Jesus' mighty name we pray. Amen. As we take like secular um, the next item we have on our agenda is uh, the opening speech. Opening speech by Mr. Sampson. president of the associations, men and women of the high table, invited guests, ladies and gentlemen. It is a great privilege and honor to welcome you all to this great occasion. We are gathered here today to celebrate Yoruba Day. And I would like to bring us back to a little bit of Yoruba history. The Yoruba are situated in the western part of Nigeria with about eight states in the present Nigeria day, with more than 50 million native speakers around the world. They are found in Nigeria, Republic of Benin, Togo, Cuba, Brazil, and Trinidad and Tobago. The Yorubas are religious They worship God as Muslim, Christian, and also traditional religion. The Yorubas are founded by Oduduwa, who migrated from the Middle East down to Sudan and settled in Ilefe, the origin of the Yoruba kingdom. The Yoruba are rich in agriculture, arts, and numerous cultures. God bless Yoruba with cash crops. Among them are cocoa plantation, rubber plantation, timber plantation, and so on, before the discovery of petroleum, limestone, and bitumen. The Yorubas are known as pace setters in Africa. In the 50s, the Yoruba has the tallest buildings in Africa, which are Cocoa House in Ibadan and Western House in Lagos. The first television house in Africa, known as WNTV, and now called NTA Ibadan, the first stadium in Africa called Liberty Stadium of Ibadan, now Obafemi Awolowo Stadium, the first university in Nigeria, University of Ibadan. Yoruba has a lot of investments called Odua Group of Investments, which include banks, newspapers, and other companies. Education is the key to success. That is why free education was introduced in Western states in order to give opportunity to the less privileged to get education. The history of Yorubas cannot be completed without mentioning, without remembering the heroes who, who worked throughout their lives to achieve all these things. People like late Chief Obafemi Awolowo, the first Premier of Western Region, late Oladoke Akintola, the second Premier of Western Region, late Ooni of Sir Oba Adiremi Adisoji, late Odemo of Oba Sir Akinsanya, late Chief Bola Ige, late Chief Adekunle Ajasin, late chief olabisi Onobanjo, late mrs olufunlayo kuti alhaji lateef jakande and host of others these people dedicated their lives to the development of yoruba land and to the to the extent of some of them even lost their life and some even went to prison for the betterment of their people. May their soul rest in perfect peace. Amen. At this point, I want us to, um, at this point, I will. At this point, I want to use this opportunity to remind us that we talk about these people who has done these great things. What legacy are we leaving behind for those people that are coming behind us? Whatsoever we do today will become an history tomorrow. Thank you. God bless you all. Eh, bueno, por los que no han entendido muy bien lo que ha leído eh, el señor Samson, eh, nos ha contado un poco la historia de Yoruba. Yoruba es un tribu en Nigeria, que en Nigeria hay, yo ya no me lo sé, tenemos setenta y tantos, algo así me lo dijeron y Yoruba es uno de los grandes y nos ha contado un poco lo que es la historia de Yoruba, la gente que han luchado, unos nombres que ha mencionado aquí, por Yoruba y también por la independencia de Nigeria, ha dicho de cuántos estados que hay en Yoruba y por eso hoy estamos aquí para reconocer y recordar el día de Yoruba aquí en Navarra. Los que están aquí, aunque son pocos, pero nunca vamos a olvidar nuestros raíces. Y por eso estamos aquí hoy, para celebrar con ellos y para pasarlo bien. Y yo os prometo, porque ellos me han dicho, que lo vamos a pasar bien con ellos. Entonces, lo siguiente que vamos a hacer, en esta item on list, Yoruba Ewi. Ewi, perdón, Yoruba Ewi. I don't know what it ayé ẹ ṣeun ògbìgbà tí ń gbé ọ̀run ọba alágbára rabarbítì nìyí ọlọ́run bàbá àgbà gbígbéga ní ọ ẹ̀yin lọ́pẹ́ tọ́ sí ẹ̀yin gan nìyín yẹ àríra àlá Àtàbàtúbú Elédùmarè ọba táyé rọbí agogo agbé ọ̀gá kìnìún ẹ̀yà Júdà ẹ̀yin lólógo jùlọ àwọn amọ́pẹ́ wa wá ẹ ṣeun Olódùmarè ìṣẹ́ Olúwa. mi àjànàkú tí ń gbin gbé kìtìkìtì ògbà tí ń gbá láìlára ẹ ṣeun gan bàbá àgbà lọ́lúwa. ọlọ́run òdodo òyìnbí ìkì ọlọ́run kìkìdá agbára àdúgbà ọlọ́run òdodo ọba tí kò jẹ́ kí ẹni wájú tiwa ó dèrò ẹ̀yìn àwa ti dúpẹ́ o bàbá wa nítorí ẹṣin tiwa ti ṣáájú náà ẹni tí ó ṣe sẹ́kọ̀ndì ní kí ó múra ìwà ọba tí kò jẹ́ ìran tiwa ó dẹni ẹ̀yìn ọpẹ́ ló yẹ yín bàbá àgbà kò lè bàjẹ́ o. kò sì jẹ́ kí igbá ilé wa kó fàya ẹnu wa ó gbọ́ ọpẹ́ lèlè àdúgbò ọlọ́run ẹ ṣeun bàbá àgbà wá. kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o. èyí afẹ́fẹ́ ènìyàn gbogbo ṣeun wá gan àdélébàrè àrìnàkórè àfòyà ibi bí bá ń lọ níwájú ọba aráàlú kò mà ní jẹ́ ká bá wọn bí ó bá sì ń bọ̀ lẹ́yìn kò mà ní kọ gbogbo apá pátá ẹ bá mi ṣàmì ẹ̀. sàbí gbogbo òtún wà. kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o. ẹ ṣé gan ni ẹ sì kú ìdìde lórúkọ olúwa ojú kò ní tú kò ní kọ àtúrí wa kí a tún máa ríra láyọ̀ náà mí. wọ́n bá béèrè pé ta ló kọ orin ìlétí ẹ̀yin ẹ̀ máa ire ni ẹgbẹ́ ọmọ Yorùbá nínú Barcelona ló fèsì ní ṣe ní pàṣàmọ̀ ọ̀rọ̀. a round of applause to Brother Iman, the sister, who came here to sing for us. Bueno, uh, what they actually did is to recite some poems and riddles in Yoruba language. And um, that's what they've got. Uh, DJ, DJ, can you know what the music please? So as I was saying, what they came to do here is recite some poems, some riddles in Yoruba language. And um, those of us who are from Nigeria, and I think from every other part